ẹ káàbọ̀ sí orí ètò wa ṣé dáadáa mo bá yín èmi ọmọ yín náà ní balógun bọ́jà àbíbá ètò tá a máa gbé yẹ̀wò lónìí ni ẹkún ìyàwó kí ni à ń pè ní ẹkún ìyàwó ẹkún ìyàwó jẹ́ ewì àbáláyé nílẹ̀ yorùbá ó jẹ́ ẹkún tí omidan tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọlé ọkọ máa ń sun láti dárò bí ó ṣe fẹ́ fi ilé àwọn òbí rẹ̀ sílẹ̀ lọlé ọkọ. Si àti láti súre fún wọn fún ìtọ́jú tí wọ́n ń ṣe lórí ẹ̀dàgbà títí di àkókò náà ẹkún ìyàwó jẹ́ pàtàkì àṣeyẹ nínú àṣà ìgbéyàwó láwùjọ ọmọ Oòduà bí omidan ṣe ń sun ẹkún ìyàwó náà rèé ló sì máa yan omi lójú <laughs> ìyá ìyá mo ní wàá gbàre mi tó máa lọ bàbá bàbá mo ní ń wá gbàrè mi tó máa lọ. mo dúpẹ́ kíkẹ́ tí ẹ kẹ́ mi mo dúpẹ́ kíkẹ́ tí ẹ gẹ̀ mí. mo dúpẹ́ ọgbọ́n inú tí ẹ fi ró mi bí aṣọ. ilé àkànbí ni mò ń bá wọn lọ ọ̀dọ̀dọ̀ àkànbí lèmi rè ní tèmi. <laughs> ire kí n lówó kí n bímọ ire kí n ṣòwò kí n jèrè ní tèmi <laughs> odò pọ̀ ò tẹ́ rẹ́rẹ́ odò pọ̀ ò ta rárá odò kan odò kan tí ń bẹ láàrin ìgbẹ́ tọ́mọ aráyé ò lè bù mú èmi àwẹ̀rọ mo débẹ̀ mo bù bọ́jú <laughs> ojú mi wá dojú oge ìdí mi ìdí ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ mẹ́rìndínlógún níbẹ̀ ní tèmi nìkan ṣo tí ẹ bá kà tí ó bá pé aṣọ ni ẹ ṣí ẹ má ṣe ṣí tòmí ni níwòyí àmọ́dún ọmọ la ó fi ṣàgọ̀ ọmọkùnrin àbíró ọmọbìnrin àbí wọ́n ní kí wọ́n ránṣẹ́ pè mí wánú lé mo lọ́rẹ̀ẹ́ mi òṣèré já máa lọ kí lèmi dúró ṣe tèmi ò ṣe eré ìyá mo mi ń lọ ẹ gbàdúrà fún mi o ìyá mo ń lọ ìyá lọ ẹ gbàdúrà fún mi o kí n má kàgbà kí n má kàgbà kò nílé ọkọ kí má kàgbà kí má kàgbà kò nílé ọkọ ìyá mú mi lọ ìyá mú un lọ ẹ gbàdúrà fún mi o. ìyá rẹ̀ náà sì wá fún lẹ́sìn pé ọmọ mi tó ń lọ mo gbàdúrà fún ẹ o ọmọ mi tó ń lọ mo gbàdúrà fún ẹ o kó má kàgbákò nílé ọkọ ọmọ mi tó lọ mo gbàdúrà fún rẹ o kó má kòṣì kó má pàgàkò nílé ọkọ. bí àwọn méjèèjì ó ṣe máa sun ẹkún ayọ̀ nìyẹn o. Hmm. ibi la parí ètò ẹ̀ní sí rí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ lásìkò yìí lórí ètò yìí ẹ pàdé wa láti tẹ̀síwájú pẹ̀lú oríkì èmi ọmọ yín tòótọ́ balógun bọ́jí àbíbá ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀.